fi akalin sahih ọkọ̀ ọwọ́lá àjẹ́ inú ìran ẹ̀ anáìkàkà ọ̀jẹ́ tẹ̀rẹ̀ ka kọ́ọ̀nù márùtù wáhìdá ní sọ̀látì fàtì ka ọ̀dùn kọ̀mọ́kà ní ẹ̀yìn sọ̀látì fàtì abdul min zikirin wáhìd wọ́n bá ní nàbí sọ̀lọ́sọ̀lọ́ ẹ̀ àjẹ́ àkójẹ́ inú ìran ẹ̀ kì iná ìdíkà iná kọ́ńtù mi nà kàkà mẹ́ kọ̀dà kúrò ká ọ̀nà ìdí sọ̀látì yàtì ẹ̀ àmọ̀pá ọ̀ntẹ́bìrì kìí alhamdulillah alladhi ba ba'da ma amatana wa ilayhi nushur ya na ya kaka awu ku wo mori anai kaka o so hoye awu na ka imena so re o gboro so na bi tini wa ilayhi nushur ide mu no ya banan wallahi lazim ọ̀nà na tó lẹ́kì àdúrà náà tó na na bí a bá kòkòrò àná ìwòrò bá a bá a ká bá a yẹ wọn nílé ìkọ̀sẹ́ mi níbo kò sọ̀dọ̀ tó tó wọn ní koran wọ́n ṣéèjì wọ́n láì ṣéèjì ìwé wọn ẹ̀fẹ́ ọ̀rọ̀ fún ọmọ ọ̀bẹ wọn ní ilé ìkọ̀ ìkọ̀sẹ́ mi bẹ́ẹ̀ yẹn nílé ìkọ̀ ìkọ̀ ọ̀ka wọ́n láì àwọn ọ̀ka wọ́n láì káfíríkì فضلا عن جميع الاذكار لا يقول اذكار اذكار انا وانا وقعت في القلب انا كسيت جنك عبين لنا كام هنا هنا فلا يأتي هنا أفلا تاكلون يا هندا يا هذا بتاك ولا أنا من يراين وأغني أولي أو نامي كاكا القرآن لا سمعت لا لا تيهنا أنا هنا يا يا ما نهى أنا لا تفاتي ke asuma yau na kan yau kiyama law kunna nasma'u aw naqilu ma kunna fi ashabi sa'ir e wannan mun ba kan yau man kiyama ka ja awati malaika na awati kaza man da karo nan alam yatikum nazir in suratul mulk ka ana kana ne na wannan ne do tuwa do ai ne yarin nan malaika na fi awati awati ka an kaza na kawo nan dọ́mà náà yìí tó dé tukọ̀ àárọ̀ àná wọ́n àwọn ọ̀nà ìdí yìí kọ́ọ̀lù bàlà lẹ́ka ìdè àkótó rọ̀ sakazabna àwọn kótó ní kò ilé ṣe bí kìsẹ̀ láti bá tẹ̀ nínú kùránì bẹ́ẹ̀ náà ìka ẹni kòkó ọ̀nà wọn sì náà ẹ̀ka mi kà ẹ̀rẹ́ ní ewébé di yìí kẹ́wọ̀n náà ní gbòòrò náà kàákẹ́ láti bá tẹ̀ nínú kùránì ẹ̀rọ ní ewébé di yìí bílẹ̀ ka tó bẹ́ẹ̀ ni má nàzọ́lọ̀ lọ́hùn mi ṣe òmùdí ó salatu sọ láti ìgbàmí ẹ̀hẹ́tẹ́ ẹni tó ti yẹ ẹni tí yẹ àwọn ọmọ ìjà ní fúlà ni. lé àká in antum in illa fi dalalin kabir ko lé aka ẹ̀rọ nìkan wọ́n wù ní èyí yẹn aka ni lé àká kò wẹ́ẹ̀yìn wẹ́ẹ̀yìn wẹ́ẹ̀yìn yan ẹ̀ máa tẹ̀ mí wẹ́ẹ̀yìn jáàtì mi nìdí màmá ká ẹlẹ́mẹ̀kẹ́yìn jáàtì mi. kọ́ọ̀lù bẹ́ẹ̀ ní kọ́ àká lẹ́ọ̀kún náà nàfùmá o. ọ́ ìyá yẹn ní wúrọ̀ ẹ̀yẹ̀ mọ́nà àwọn náà kìlò bí rọ ẹ̀yà nìbọn kẹ́hìn fẹ́ mú kùránì máa kún náà bí ẹ̀sìn hábi sẹ́yìn yẹ́ẹ̀ yóò náà ẹ̀yẹ̀ náà sẹ́yìn náà ààbò náà láàbò mi náà sẹ́yìn. mo lè ha ẹ̀hán náà sẹ́yìn. أكا تالله أظن كنا سمريكو لقد جمعت هذه الطريقة أبانا كي يتوزى مانا وزيت لك الفاتي تريكو منا قوادو كل جهول أبانا كا أنين رأي غبي داري أنا قوي بعيد عن الدين أرى كونا دين والله العظيم والله العظيم شوف جانا لك عن جواب ماني kò wá ní kò láti sátì kò máa bí mi kò máa ní hàn ní àṣọ òkùnkùn ọkà ìrànwọ́ ìmọ̀nyíkà ìyá àfẹ́lẹ́ ìrànwọ́ àtọ ọ̀nà tó nánu ibi tó rẹ̀ náà wà ọkà máhùn náà tẹ́kẹ̀ dání nà zùmù ibi tó rẹ̀ náà wà ìnà wọ́lẹ́ kọ́tà lọ sàbẹ̀ ìnà náà sà ó dákẹ́lẹ́ ẹ̀kọ́ náà nso ọ̀họ̀ bí wọ́n fún sẹ́yìn ti dáwà ọ̀hún bí wọ́n wọ̀lá kẹ́ sáàmà sọ tẹmẹra ó àwọn nana dèrè mọ mi ilé ìmọ̀lì yìí ó sì lè fẹ́ẹ́ mẹ́rin náírà àmú kọ́rọ́ tẹnu àbẹ́ rẹ̀ pámápámá wọ́lá <laughs> eh? pámápámá ẹ̀mí lọ́jọ́ tí mo ta àkókò rẹ̀ akásẹ̀ láti ńlá dé mi. àbọ̀ anihẹ̀ kọ́nọ́ anihẹ̀ ọ̀kà ẹ̀rẹ̀ ìnáni ibrahim wọn òmùlẹ̀ ọ̀yà pẹ̀lú ọ̀kà kò ní ìrawà ẹ̀rẹ̀ àná òun mú ẹ̀yà ní ibrahim aka ọ̀gbọ́n tìyà tìyà bí kò náà. ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ni wọ́n ta kàán kàbí ní ìjà ọ̀gbọ́n ni ẹ̀ka àrà ọ̀rọ̀ kòkò sálà. àbí yẹn lóko àná aka ẹ̀yà àti nsàlà ni. nínú ní kéwòn yìí ẹ̀rọ aka ẹ̀dì àfẹ́lá iná wọn ni. sọ̀rọ̀ bá aka àbí ní ìjà ọ̀gbọ́n ni àbí yẹn ìjà ọ̀gbọ́n ti dẹ̀ ọ̀rọ̀ kòkò sálà. àwọn kòkò sálà ti bẹ́ẹ̀ tí wọ́n ta أيها الناس يا هيونا يا أما كان آدم ونوح وموسى وعيسى محمد عليه الصلاة والسلام أجمعين يذكرون الله أنا كنبي آدم أنبي نوح أنبي موسى أنبي عيسى أنبي محمد صلى الله عليه وآله وسلم أنا كنامي ذكر يومه وهل يكون مبتدئ هذه الطريقة أفضل من هؤلاء الأنبياء؟ ده منعيك أه أنا كنا ضمن ana itijani na ikono wa eyi zani na ba nebo ni ni na idda ma ni goku e ikono mugini kala wallahi le wa ya shede le bibi wa hasha fa inna lillahi wa inna ilaihi raji'un le bibi wa nini

lórí kó kèké sọ láti fẹ́ tó wọ́n. àdúgbò mo ní àwọn ẹ káàkà yìí. ọ̀rọ̀ tó ọ̀nà ìkàkà tó di ọ̀nà kàtó jẹ́ ẹ̀rù mọ́ mi. ọkọ̀ tó ọ̀nà ìkàkà ọ̀ọ́dọ̀ka ẹni quran ìfi láti fẹ́ tó ìhóró rẹ̀ ọ̀dọ́nà ọ̀dọ́nà ọ̀rà jìnnà tó ń hó ní sáyìí wọ́n ń tẹ̀lé kan yà kó mi rọra alhamdulilayi yàrá iṣẹ́ ìkọ̀wé ni àgbáwọ̀ ilẹ̀ yìí ń tẹ̀lé kan wọ́n dá ìlànà yẹn náà so sọ́nà ń tán yàtọ̀ and ọ̀pá àbẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ suratul bakara ayé one fifty six suratul bakara ayé one fifty one fifty six. then surah one in surah al-anzab 67 and 68 أي معنى أمريكا إن تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب mọ̀lùkẹ́ kọ́ mọ̀ náà ẹ̀dín náà fàáfà ẹkún ní mẹ́lá àkànná àkóòrò ẹ̀rọ náà fàáfà wa ẹ̀rọ mẹ́ka àìkẹ́ ní wàá kó ní mẹ́kọ̀ ẹ̀rọ náà ńlá ìjánà ìgbà ara àbúrò wọ̀tàkọ̀tà àdúgbò àlàdúgbà dára àbúrò ti mú rèrè lè ṣe nké dára jù kẹwàá pé ẹ̀ ọmọ àdọ́gba hẹ́pì ọ̀tà àjò ni àti kèrè ìlú ní ìdọ́gùn máa jẹ́ ndókà àdókà ya màgbó wà ní. omori àká ànìfà ṣàṣẹlá omori kì í sẹ́rẹ̀ wọ̀rọ̀ ọ̀hún azad bàbá kò rí ra. ya kú lórí wa wọ̀tàkọ́tà bí ìmọ̀lásílá bẹ́ẹ̀ kú lórí ya náà yẹn wani ya nínú omori yìí wọ́kọ́ lẹ́lẹ́wé nà tábàwò omori kì na sẹ́rẹ̀ náà àbẹ́ لو أن لنا قرة أمي أول مكمي دي أقول نمي أي أول من نهب فنا برانا فنتبرأ منهم كما تبرأوا منا أيضا لما كان قولي و إن لا كان قولي يا جنانك إيا لا كان أرين أول موسى فأديري لك أول موسى فأنا أول موسى فأنا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم umarik awan na lati zon awan ka abisa wa mai ne haman lati fati ya ba na ko no qur'an dan nik iya ro wa ma hum bi kharijina min an-nar umarik ya no bi ka kai ne yam so ko o mera o ya na he umarik en wani na le ya ga kila lahum ina wan sa unte ya kila lahum muttabi'u ma anzala bi aka waka saa didi na mori tiɛ tɛ na ɔno ne mɛ ɔno dɔkɔ mori tiɛ wɔ taa ne ano mori kaa mɛ lɔntan kaa mɛ kɔɔlu bɛɛ aka aka bal na tabi ma alfɛn na alɛyi aba ama bɛɛ ka kɛtɛ yóò di ka yaa saa se ɛmi etu ka da yɛ mɛ ɛna na mɛ nan ne mori awalaw kan na aba ahu adaw na naa mɛ ɛnu asa asa nan yɛ ɛyɛ nana yi ka laa yaa kele na sɛ yi an ɛnyɛ e nyɛ yɛ di yɛ nɔn wɔ laa yaa ta dum bẹ́ẹ̀rẹ̀ yìí ní èdè ní èrè èdè ó ká àyà ẹ̀ ọ̀rọ̀ ìdílé nǹkan náà wà dáná wá fẹ́ẹ̀ka ní ìmọ̀ ọ̀dọ̀ ọ̀fẹ́rẹ́ ọ̀pá ẹ̀ ń wà ayàrá ẹ̀ ní fẹ́ plazad ọmọdéka ìmáhàn ìjáàlá ara àwọn adájú nínú àárọ̀ yà wọ́n kọ́ọ̀lù àlọ́lá kàkà ọ̀rọ̀ bánà ọmọdéka ẹ̀ ìnà àpá ọ̀nà sàdákaná wa kudara ana omori wa le na tafa saadata na ọdọ ọjà ẹni síwá ẹni wa kudara ana àtọwọkọ ẹni fàdàlú na sàbílà bẹẹ ni wíwá jẹ mi bẹẹ ni yẹmọ ẹni wà jẹ mi. ìyá náà dẹ̀ka rọ̀bánà ẹ̀yọ́ mori wa àti ìdàfẹ́ ìnìmí nà azab tó wọ́n sọ wọ́n ọmọdé òwe ni ọ̀dọ́bùlẹ̀ ni kéde wíì wàlánù hùn lánàá kàdé ọ̀rọ̀ wọn lè bí ọtí ìlú ìhura ojú ìran náà báyìí ẹ á kó má fà ní wọn náà. àgbáwọ̀ ọkà àrùwà anáwó ẹ̀nà ni ọkà màá náà hù òkùtù máa yà ní ipa àfọ́nẹ́jì hàn ní rẹ́pù bákàrọ̀. kẹfàrọ̀ àlẹ́bí náà káàní ẹ̀rù wọn náà àbẹ̀rẹ̀ náà kàkà àbẹ̀ èrè káyìn náà sáàsá kà yàtọ̀ bí wọn náà ti dùn náà kẹ́ náà sáàsá yẹn hàn náà lẹ́nu àrọ́ ọ̀làzáàdì ìbéèrè rẹ̀ lẹ́ẹ̀ka fam ẹ̀rọ ìfàfẹ́m ọ̀tàkọ́tà bímọ lọ́fbàd. àbíjọ́ náà ló yìí sí ìdí òkúsù rẹ̀ ẹ̀ ní àbẹ́rẹ́ náà màní kàákà ẹ̀ ní ọmọdé òkú rẹ̀ ẹ̀ ní òní ìyá ni rẹ̀ ní bàbá rẹ̀ rẹ̀ ka ìwé tí wọ́n rẹ̀ ní ẹ̀rù òní òní ìwọn náà wọlé ìṣètò àná òní. كانت بينهم في الدنيا كذا قاله ابن عباس عن ابن عباس كان kanam ga ya ko bleman kalamma ra'u zalik idan min rene ay na da rawo qalu da zaka law anna lana qarratan ay eh, law anna lana raj'atan fi dunya ومن يعني ما يكره إن أمنا هنون فنتبرع منهم إيه يعني كناي وان كما تبرعوا منا أن كان مريك كناي أول إخوان ما هي من يعني هم لا مني عم أنجزوا هذه الطريقة التجانية نيتان إني طريقة تجانية من وغيرها تطريقة النوى والقبلية وبالشعبلية bí àbámu wọn ní tẹ̀ríkà muhammadiya. وغيرها عطينا وراء ظهوركم من نيتي لمن قبل النزول هذه الندامة لهم أي مبادئ التي قالها الله في أصحابها ọmọ mi wọn ta kàá nkẹ̀wé náà máa yín ọmọ ayẹ̀ náà ni ọmọ nkìyàmù lọ́sẹ̀ kẹ̀ ayé tó máa yẹ wọ́n máa hùn bí ọ̀rẹ́ jìnnà nìyẹnà kẹ̀ní ọ̀là nìkan nù kó ahọ́n rẹ̀ ẹ̀wẹ́ra lè ẹnna kùn kùlẹ̀mọ̀nì tábà áhàdàn fi ṣe ìmọ̀ àgọ́lọ́láhùn bí yìí ní ṣètọ́n àbẹ̀rẹ̀ fún ẹ̀ kẹ́ ọ̀sọ́ àsọ̀rà àmì tó ń sọ àfẹ́ ìmọ̀ náà dáì kẹ́hìn náà wọ́n rí ti sẹ́yìn tẹ́ ده من يوم الناس يقول كده مولي أولادا تبرع المطبوع منه يوم القيامة أو لا كانا يسمى رفع في يوم القيامة أو نفع فدعنا كانا يوكا وأنا لهم القرة أقاضى أبوتي كأي إذا ما بني هنا دي بتنبع قالت لك هيهاتا هيهاتا إيه اللي بتبكي إيه يا أبوتي من ناسي من نتين إيه نهاية قال شوكاني إمام شوكاني أوكا أوكا الرؤساء القادة الذين يمتثلون أمرهم في الدنيا الملك لباك أناي أنا لن يوكاك أنني نافعفا إمام شوكاني أكراني عليه رحمة الله أنا هناك ني أها ما ينهنني ده أفعفا ينهنني ده أفعفا ينتمرني وفيه وعيد صريح ọkàn yẹn lọ́nà ara yín ọ̀hún ìtọ̀ ní nìyàn lùkúlù mẹ́tẹ́tẹ́ ọ̀hádùn fìlbídà wọ̀ dọ̀làlá yàbá náà kẹ́ yà sá àti ẹ̀dàmẹ̀ àti èyíwù yìí àná kọ́lù rẹ̀ hájá bí wọ́n ti máa yẹ mọ̀ kíá mà yẹ náà nára kan láyé ń fáwọn yẹ mọ̀ kíá mà ọ̀rọ̀ àmọ̀ fani wa ìhùwani ya ìhùwani máa hẹ́ ọ̀nà ọ̀nyàrá mi ní ìnà àmọ̀ ọ̀rọ̀ wọ́n tá àmàlẹ̀ òkú bó wa ti rọ ya nu mu kọrọ sùnmọ́ na ha yìí àyà iná yẹn ló mú tiẹ̀ tán. wọ́lá àdúgbò yẹn fà máa náà hó àálùmọ̀ gbòòrò sí dínì yìí. ọkà mẹ́rù ká eré ìwéèrè náà kàkà ọ̀nà ọ̀ọ́yìn fa àmà bẹ́ẹ̀ kò gbòòrò ní ìdè nìyà iná yẹn kánú. رجل في سنة نبيه ọ̀tọ́nà ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀mí ní sínú tó bó tẹ̀lé sẹ́lẹ̀m ẹ̀rọ kílẹ̀ náà òwúrọ̀ yìí súnmọ́ ẹ̀ka máa sọ̀pọ̀ gbéjà dọ́kọ́ ayé fi sẹ́mà dàwọ̀ ẹ̀dàmídà fún mi kọ́rọ̀ mustabil lamdi kọ́ọ̀lù yìí bẹ́ẹ̀ wọ́n lè nẹ́ni ìjọ wàá kà á yọ láìkì ìjọ mi lẹ́nu jáde hijab dọ́kọ́ ayé lẹ́wọ̀ká náà ti bàtìlà ìrẹ́nà náà ẹ̀ da ka ga da irin nan nan biyu maka an ma fa ala ha fulan wa fulan shi wannan nan ya ne shi wannan nan ya ne o oh, ya na ati nka ene eh, e eh,